ohun tá à ń sọ ni pé nínú option tó wà nílẹ̀ fún irun orí obìnrin ni pé ó lè má dì ó lè má kò tí ó ṣerun rẹ̀ bí irun òyìnbó tí ó kàn dà wálẹ̀ tí ó máa kọ́mù ẹ̀ tí ó sì máa kírìmù ẹ̀ àwọn kírìmù kan bẹ tó ga sí pé kò ní jẹ́ kí irun ta kókó yóò sì jẹ́ ó máa dán ìyẹn ló rọrùn jù ọ́ là kúò níbi wàhálà irun dídì nítorí pé wàhálà tó rọ̀ mọ́run dídì ó ní pé ọ gbọ́dọ̀ dírun pàdé mi nípàkọ́ àbí kí lẹ máa pè ṣùkú tẹ́wàá di ọwọ́ irun yín tí ó wàá yọ ìkúùkù sí àárín orí tàbí tí ó parí sí ìdí ni pé ànábì ṣẹ́bi ilé obìnrin tí irun ẹ̀ bá yọ ìkúùkù tó yọké ó ṣẹ́bi ilé wọn ìṣẹ́bi ilé wọn yẹn sì lágbára débi pé ó ní wọn ò ní gbóòórùn àlìjànnà gbèlè tàṣe pé wọ́n wọnú àlìjànnà wá wo irun tó dì sórí wo ìkúùkù ní pàkọ́ rẹ̀ tó o ti fọwọ́ kàn ntí ò ní jẹ́ wàlìjẹ́ náà nù ìkúùkù orí rẹ̀ so tó o ọwọ dirun irun rẹ jẹ kó wà nílẹ̀ má sùújọ má ikeji kúkú ọfẹ ìkejì ni pé dirun ọfẹ fẹ́ ohun tó fi kó lówù tàbí ní rọba kò gbọ́dọ̀ tayọ ibi tírun rẹ ma ọ gbọdọ kan kó òwú nìkan sórí. So ọ gbọ́dọ̀ kàn kó òwú nìkan sórí irun ló fẹ́ kó kéde pé ó fẹ́ kó òwú irun tó fẹ́ kó lẹ́bù ibi tí irun rẹ bá mọ òun ni kí òwú tó fi kó kó parí sí òun ni rọ́bà tó o bá lò kó parí sí kò gbọ́dọ̀ ta yọ lẹ́bù irun rẹ nǹkan lẹ́ẹ̀kẹta lórí irun yín ni pé ẹ̀ ń lo òwú ẹ̀ ń lo rọ́bà ewu tó rọ̀ mọ́ rọ́bà òun ni pé ẹni tó bá wà nílé ọkọ kò fi tiẹ̀ kó máa lo rọ́bà òwú nìkan ló lè lò ayégbà tí ń lo òwú òwú yẹn ti ń débi pé òun nìkan ò lè dá àfi kí wọ́n fi táì nǹkan but nígbà táyé dáyé mọ́fúlà mọ́fúlà nìkan wọ́n lè dá òun nìkan hun tí wọ́n dá hun ibi tí irun bá parí sí ni kí òwú tó fi kórun kó parí sí o option kẹta tàbí ìlànà kẹta fún irun dídì yín ni pé kò rọrùn fún obìnrin tó wà nílé ọkọ láti máa lo rọ́bà ẹni tí ò tí ì sí nílé ọkọ ó lè lo rọ́bà ìdí ni pé obìnrin tó wà nílé ọkọ yóò bùkátà sí kó mọ wẹ̀wẹ̀ jẹ́nàbà tó bá lo rọ́bà omi ò ní láǹfààní àti máa wọ inú run tó bá lo òwú òwú máa fa omi mu bó tilẹ̀ ga sí pé àtẹni tó lo rọ́bà àtẹni tó lo òwú àwọn méjèèjì tẹ́ máa fẹ́ wẹ̀ ìwẹ̀ haidọ̀ àtẹnitó àtẹnitó lo rọ́bà àtẹnitó lo òwú ìkíní kejì wọn tí wọ́n bá fẹ́ wẹ ìwẹ̀ haidọ̀ tàbí wẹ nifas dandan ni wọ́n gbọ́dọ̀ tù àìtúrun nítorí ìwẹ̀ jẹ́nàbà àìtí torí ìwẹ̀ jẹ́nàbà túrun torí pé yóò di wàhálà torí pé ẹni tí ọkọ rẹ̀ ń súnmọ́ lójoojúmọ́ tó bá dirun láàárọ̀ ẹ̀ tọkọ ẹ̀ súnmọ́ lálẹ́ yóò tù lóru yóò tún wẹ̀ ńjọ́ kejì yóò tún tú yóò di wàhálà ẹ̀sìn wẹ̀ sísẹ̀ sí wàhálà ṣùgbọ́n ní ti haidọ̀ àti nifas ó gbọ́dọ̀ túrun nítorí wípé haidọ̀ ọ̀sẹ̀ kan nínú oṣù ni ó fi ṣe àbẹ́ẹ̀kọ́ therefore tọ́ ọ bá ti fẹ́ wẹ̀wẹ̀ haidọ̀ rẹ dandan ni kó o túnu dandan ni o kò sí pé tó bá wù bẹ́ẹ̀ o ọ gbọ́dọ̀ túnu ni irun tó o dì ọ gbọ́dọ̀ tú àmọ́ ní ti ìwẹ̀ gẹ́nẹ́bà kò dandan wọn ò lábẹ́ ọlọ́run pé kó o túnu tàwọn obìnrin nu ní ti tàwọn ọkùnrin ìlànà tí ń bẹ fún irun orí wa òun ni pé a lè fa gbogbo ẹ̀ a lè gẹ gbogbo ẹ̀ a sì lè dá síbi tóbìnrin a lè fa gbogbo irun orí wa a lè gẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ a sì lè dá sí èyí tó bá fi ìtì rẹ nu mẹ́tẹ̀ẹ̀ta ni kò máa ṣe àmọ̀ràn rẹ o kí ọkùnrin dárun sí nílẹ̀ Yorùbá kò fi ìtì ọkùnrin o wò dáadáa o kó o tó jọ nǹkan mi o kò fíìtì ọkùnrin wa o ó fíìtì àwọn lárúbáwá ó fíìtì àwọn òyìnbó nítorí ìṣẹ̀dá irun tiwọn àmọ́ ní titi wa tọ́ba ti ń pọ̀ irun wa máa ki irun ti Yorùbá ti Áfíríkà ó máa ń ki kì í lẹ̀ lọ́wọ́ anyway o lè sọ pé àwọn òyìnbó ti ṣe cream irú ètí ìyàwó rẹ ń lò ẹjọ ń lò kò sí wàhálà kò sí wàhálà a ti sọ fún ọ pé o lẹ́tọ̀ọ́ láti dárun sí Ànábì sallallahu alaihi wasallam ó dárun sí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà wọ́n dárun sí ọ̀kọ̀ọ̀kan wọn ní máa fárun ọ̀kọ̀ọ̀kan wọn ní máa fárun ìlànà mẹ́ta yẹn ló wà nípa ọkùnrin lẹ́yìn ìlànà mẹ́ta yẹn ìyókù ìṣìnà ni ìyókù tí ó bá ti jẹ́ kan nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn fífa gbogbo irun tán tàbí gígé gbogbo irun mọ́lẹ̀ rand tàbí dídá irun orí wa sí ìyẹn fún àwọn ọkùnrin ohun tó bá ti yàtọ̀ sí yẹn ìyapa àṣẹ òjíṣẹ́ Ọlọ́run àwọn irun tí àwọn ọ̀dọ́ ń ṣe lónìí èyí tó gbajúmọ̀ jù bẹ́ẹ̀ wọ́n ń pè ní kọ́sà kọ́sà ni pé wọ́n gẹ̀bì kan wọ́n fàbì kan wọ́n gẹ̀bì kan wọ́n fàbì kan oríṣiríṣi style wa ni wọ́n lè ṣe olóṣùpá sáàrin orí wọ́n lè ṣe alábala kan abala kan báyìí wọ́n gẹ̀ yọ ga abala kejì yọ wálẹ̀ yọ mọ́lẹ̀ gbogbo yẹn ọ̀yàpá sílànà Islam tàbí kí ọkùnrin kó dirun bí obìnrin ọ̀yàpá sí ìlànà Islam. náà nínú kókó tí mo tún fẹ́ kó yé wa lórí ọ̀rọ̀ itọ́ a ti sọ pé mọ́sálásí tànàbí nílọ́kàn òní mọ́sálásí inú ebútú má ṣe mistake tutọ́ sí mọ́sálásí tiwa kò ní o ní àdìsí lọ́wọ́ nù sọ yìí Bukhari àbùkù lọ́kàn o ọkàn àbùkù. tójú ọba fín ọ ó yẹ kí ojú sọnà fún ọ èèyàn lè tutọ́ sórí irú táìsì báyìí kọ wá lọ fẹsẹ̀ rà yóò sì máa lẹ̀ mọ́yàn lẹ́sẹ̀ náà ni o ó ti yé àkíyèsí pàtàkì lórí language nínú àdìsí lọ́pọ̀ ọgbà àwọn èèyàn fẹ́ sọ pé ọwọ́ òsì ẹsẹ̀ òsì dípò kẹ́ńpẹ́ lọ́wọ́ òsì tàbẹ́sẹ̀ òsì wọ́n sọ pé ọwọ́ àlàáfíà ẹsẹ̀ àlàáfíà ìbéèrè ni pé tí ọwọ́ kan bá jẹ́ ọwọ́ àlàáfíà tí ẹsẹ̀ kan bá jẹ́ ẹsẹ̀ àlàáfíà kí ni ìdàkejì àlàáfíà àìlera ọwọ́ àìlera ẹsẹ̀ àìlera so ni pé ọfẹ sáko ń bi nǹkan kankan ọwọ́ òsì ẹsẹ̀ òsì ọ̀nsáǹdì bí ẹni pé pọ́fàtì ni rárá kì í ṣe pọ́fàtì kì í ṣe pọ́fàtì òsì ò túmọ̀ sí pọ́fàtì sin níbẹ̀ níbi ọwọ́ òsì sin níbẹ̀ níbi ẹsẹ̀ òsì ní ti poverty shin shin òṣì òṣì òṣì ní poverty àmọ́ torí pé àwọn ọmọ Ìbàdàn wọn ò mọ shin pé níjọ́un. táfẹ́ ní kí ni ṣóò rẹ kí ni ṣó rẹ wọ́n sọ pé kí ni ṣó rẹ ó ti yé so lẹ́tà ṣíìn òní ti pọ́fátì òṣì ok òṣì òní left left and poverty kò mí nìkan kan náà so ti yé òṣì left òṣì poverty so ní pé òjọra wọn nítorí náà ni ò jẹ́ kẹ́mi ó lo ọwọ́ àlàáfíà ẹ̀sìn àlàáfíà torí tó ń retí nù ni ò jẹ́ kẹ́mi ó lò ó sì ní ó sì kì í ṣe òṣì aláfọwọ́ sí kòǹgẹ́rẹ́ àwọn bàbá sọ pé nínú àdìsí tá a kà lọ yẹn àdìsí four one six tí ó sọ pé nígbà tẹ́nì kọ̀ọ̀kan yín bá dúró láti kírun kò gbọ́dọ̀ tutọ́ síwájú rẹ̀ nítorí pé ó ń pe Allah ó ń pe Allah níwọ̀n ìgbà tó sì wà lórí irun rẹ̀ tó wà ní ibùkí irun rẹ̀ ó ti kírun tán ó ń ṣe àfikárò lọ́wọ́ ó sì wà ní mùsọ̀lá àhùnú ibùkírun rẹ̀ kọ́mọ́ àtútọ́ sí ọ̀gángan wájú rẹ̀ kó sì má tutọ́ sí ọ̀tún rẹ̀ ṣùgbọ́n kó tutọ́ sí òsì ọwọ́ á ní kọ́mọ tutọ́ sí ọ̀tún rẹ̀ nítorí pé dájúdájú màláìkà kan wà ní ọ̀tún rẹ̀ bàbá wa ń béèrè wípé ṣé kò ni ṣé kò wa mọ́ ni ìdáhùn rèé àwọn màláìkà yóò máa dúró ti ẹnì kọ̀ọ̀kan ní ààyè kọ̀ọ̀kan àti lásìkò kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ó pọ̀ ju ohun tá a lérò lọ ọ̀tọ̀ ni màláíkà ọ̀tún àtòsì tí ń kan tí a bá ṣe sílẹ̀ màláíkà tánàbí ń tọ́ka sínú àdìsí yìí ọ̀tọ̀ lòun. sotiye ọtọ ni ohun ti gẹ́gẹ́ bó ti já sí pé ànábì sọ pé ẹ má gbé àwòrán nǹkan ẹlẹ́mìí kọ́ sínú ilé nítorí pé màláyíkà ò ní í wọnú ni pé màláyíkà tí ń bẹ lọ́tún àtòsí wa ń kọ́ ṣé ò ní í wọbẹ̀ tó fi wá <laughs> tó fi wá lè máa ara rẹ pé ẹ jẹ́ ya gbé àwòrán kan àwòrán kan ẹlẹ́mìí sínú ilé so that àmọ̀lẹ́kọ̀ ò ní lè máa lè wà offline pẹ̀lú ọlọ́run. ọmọnìyàn lè fẹ́ ó lè fẹ́ dọ́gbọ́n báwọn pé à wọ́n ní láyédékùlù mọ̀láìkà àbáyé tá à ń fi ìṣúra wàlà kẹlù pé mọ̀láìkà ò ní wọnú ilé tí àwòrán nǹkan ẹlẹ́mìí wà nínú rẹ̀ àti ajá ló ti dá a báwọn tọ́ba tí wàá fẹ́ ṣàbúrú yóò gbé fọ́tò yóò gbé kárò ògiri yóò ní mo ti wà offline báyìí ọ̀tanra rẹ jẹ ọ̀tanra rẹ jẹ ohun táwọn àfáàfin ilẹ̀ ni wípé àwọn màláíkà ọlọ́run tí ń bẹ́ nìkọ̀ọ̀kan wá rìn àmọye èyí tó sọ fún wa ń bẹ̀ ló sọ fún wa èyí tó sọ fún wa ń bẹ lọ sọ fún wa ǹjẹ́ o mọ̀ pé àwọn màlẹ́kà kan àwọn màlẹ́kà kan bẹ tó ga sí pé páàtì ara wa lọ́nà ń pè wọ́n sí àwọn màlẹ́kà kan bẹ tó ga sí pé páàtì ara wa lọ́nà ń pè wọ́n sí àwọn kan bẹ tó ga sí wípé àkọsílẹ̀ ń bá ṣe nìkan làwọn wà fún àwọn kan bẹ tó ga sí wípé ọwọ́ àsìkò tá a bá fẹ́ kírun la máa ń gbàlejò wọn so oníranran làwọn màláíkà ọlọ́run oníranran ni ló fi já sí pé díẹ̀ nínú wọn lọ́lọ́run sọ fún wa nípa wọn díẹ̀ nínú wọn lànẹ́bì náà sọ fún wa nípa wọn wọ́n pọ̀ lọ sú àbàdà ok sọ ọ fẹ́ sọ pé kò sí màláíkà ní tọ́lẹ́tì tó fi gásí pé gbogbo gbàtọ́ bá wà ní tọ́lẹ́tì ń ọ̀fù rẹ̀kọ̀dù ni lọ́dọ̀ ọlọ́run Eh? kò sí ibi tí ò sí màláìka ṣùgbọ́n màláìka kọ̀ọ̀kan tọrọ ẹ̀ bá jẹ mọ́ nǹkan tí kò ní fẹ́ rí lára wa ànábì ó kìlọ̀ ẹ̀ fún wa yóò kìlọ̀ ẹ̀ fún wa ẹ̀yẹ́ wò ànábì sallallahu alaihi wasallam ó ní tá a bá ti jẹ ayù ká mọ̀ wá sí mọ́sálásí ṣe é kódà tánàmì bá gbóòórùn ayù lẹ́nu ẹnìkan nínú mọ́ṣáláṣí yóò wà ní kí wọ́n mú tó ń lọ sí bàkíù bàkíù yẹn dàbí ìgbà tí ẹ̀ bá wà bíbá yìí tí wọ́n ní kí wọ́n mú lọ sí bíi bẹ̀rẹ̀ lọ dúró sí bẹ̀rẹ̀ náà káfi kírun tán. wọ́n wá ní ànábì sì kórìíra ayù. ó ní bẹ́ẹ̀ ni ó ní torí pé ẹni tẹ́mi ń bá sọ̀rọ̀ ẹni tẹ́mi ń bá sọ̀rọ̀ ẹ̀yin ò bá sọ̀rọ̀ gbólóhùn yẹn ta ni ń bá sọ̀rọ̀ táwọn ò bá sọ̀rọ̀ àjọ ń bọ́ lọ ń sọ̀rọ̀ ni ànábì ń bọ́ lọ ń sọ̀rọ̀ àwa náà ń bọ́ lọ ń sọ̀rọ̀ ó ti sọ́ọ́ dìsí pé fàyínà mọ́ yùnà jí lẹ́hà tọba ti dó tó ń kírun ọlọ́run ló ń bá sọ̀rọ̀ táwa ni ń bá sọ̀rọ̀ táwọn ò bá sọ̀rọ̀ mọ̀lẹ́kà jìbìrìlù ni agasi pé mọ̀lẹ́kà jìbìrìlù ń kò fẹ́ òórùn hayù àwọn mọ̀lẹ́kà ti ń kọ iṣẹ́ rẹ̀ wálẹ̀ bọ́ ọ bá jẹ mẹ́wàá wọn a sá fún ọ wà ò lé àwọn sá mọ̀lẹ́kà kọ̀ọ̀kan ó ní peculiarity tiẹ̀ ó ní kùsùsíyà tiẹ̀ ọlọ́run ló sì mọ yòǹkà wọn ohun tá a mọ̀ ni pé wọ́n pọ̀ ju àpapọ̀ èèyàn àtàlìjẹ̀nu lọ láì mọ iye ọ̀nà wọ́n pọ̀ jù lọ láì mọ iye ọ̀nà ni Allah nìkan ló mọ iyọ̀ǹkà wọn òun náà ló sì mọ oríṣiríṣi iṣẹ́ tó máa ń bẹ̀ wọ́n àwọn mọ̀lẹ́kà ń bẹ tó ga sí pé inú gbó ni wọ́n máa ń gbé àwọn kan ń bẹ àwọn mọ̀lẹ́kà tó ga sí pé inú àpáta ni wọ́n máa ń gbé àwọn kan ń bẹ tó ga sí pé inú atẹ́gùn ni wọ́n ń gbé àwọn kan ń gbé inú odò bọ́lọ̀ ṣe dá wọn káàkiri nìyẹn wọ́n pọ̀ jù wá lọ gan-an ni pẹ̀lú iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àti àdámọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àdámọ́ kan pa wọ́n pọ̀ àdámọ́ pé wọ́n e jẹun wọ́n e mu wọ́n e sùn wọ́n ṣèyàwó wọn ì fẹ́ yàwó wọn ì lọ́kọ àdámọ̀ yẹn general sí gbogbo wọn ṣùgbọ́n wọ́n tún wá ní kùsùsìyàt wọ́n tún wá ní àwọn àdámọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ìran màláìkà kọ̀ọ̀kan wallahu ta'ala a'lam.